إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا <clears throat> ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى آليتي أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي يلون الله سبحانه وتعالى بديدي وكل ما جاء إكاء àti àánú lórí gbogbo àgbánláyé kí asọ́látù náà ma lọ́rí bá wọn ará ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà akí akírawa akí ọkùnrin nínú wa akí obìnrin akí ọmọdé akí àgbàlagbà abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bí mannihi wa karamihi wa izzihi wa fọ́lẹ̀ kí ó má ṣàṣe àlékún àgbọ́yé àti àlékún alistiqama àti àlékún ìdúró déédéé láti lè ṣe àtàmọ́sọ̀kò bilhaq láti lè máa dúró ti òdodo ní gbogbo ìgbà ọlọ́mọṣà ṣe àlékún rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀rí ní àárọ̀ yìí gbogbo wa láti kọ́kọ́ rí pósítà kan tí ó ti bọ́ta lórí ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò yìí tí àkọlé rẹ̀ ń jọ lórí pé èsì ọ̀rọ̀ lórí dídá màláíkà a oríṣiríṣi lẹ́lùmí àti ìrùngbà tó bá rí pósítà yẹ pé a dídá màláíkà ti wó ṣé ọ̀rọ̀ yìí tá ti sọ tó ti kú tó ti rùn tẹ́lẹ̀ ní ẹtún wá mọ̀ọ́mọ̀ fẹ́ jí padà ní àbíbò ló ti ṣe jẹ́ kálukú mọ̀ ní ìròrí yìí kódà mo rẹ́ nìkan tó ń tiẹ̀ kọ́mẹ́ǹtì ń tiẹ̀ látara bó ti wò ń tiẹ̀ ní pé a pé ẹ̀ṣá àtún ti wo pé ẹ̀rí followers máa bí ẹ wá fẹ́ fi tọ́pìkì eléyìí tó ń wọ́n lọ wú jáde mo pé tọ̀ ẹ̀ ó dàbí pé òun gan-an kò mọ bí ti ń lọ òun náà ló jẹ́ kó òun náà mékiri wo irú kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ kọ́lọ́mọṣá àṣánu wa kó sì ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kankan wa kó sì ṣàlékún ìdúró déédéé fún wa ẹ̀rí báwọn ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí <clears throat> a lè mọ jẹ́ kó mọ yáwọn èèyàn pé àwọn ahlus sunnah wal kò sẹ́ni tó ráyè pálapàla kò sí rẹ́ni tó ráyè ranù kò sí rẹ́ni tó ráyè kó má fàkókò rẹ̀ kó má fi ṣe nǹkan tí kò ní wúlò fún nítorí pé ẹ rí pé láti bí ọjọ́ mẹ́ta nígbà táwùjọ wa tí ò sí rándanrandan kálukú sí kíni kálukú náà ayé rẹ̀ àwọn onísúnà ń ṣe wá sí wọn lọ mọ̀hàdọ́rọ́ ti ń lọ halakọ́ ti ń lọ dàwúrọ́ ti ń lọ gbogbo ètò ń lọ bó ṣe yẹ kó máa lọ bó dẹ̀ ṣe yẹ kó wà nìyẹn ṣùgbọ́n jọ tí àwọn èèyàn kan bá kàn ti ń rò pé iṣẹ́ táwọn lọ gbà wá bá gbówó rẹ̀ fún wọn ni bákan brainwash wọn náà ni ó ní páwọn ṣáà fẹ́ wá da ìsìláàmù tó ti yanjú lẹ̀ yorùbá yìí àwọn fẹ́ wá dàrú kò sí tàbí ṣùgbọ́n àwọn kan náà máa dúró pé àwọn ó sì máa tún ṣe torí pé wọn ní fílẹ̀ fẹ́yìn kẹ́yìn máa lọ da gbogbo nǹkan rú ní gbogbo ìgbà tó rẹ́ pínjọ́ tá àbá ti rí dàrúdàpọ̀ kò sẹ́ni tó wẹ́rẹ́ dí àti máa dìde bẹ́ẹ̀ náà ni àríkàwé ń pariwo èsì ọ̀rọ̀ àwọn èrè sí ọ̀rọ̀ kò lè ṣe sí ọ̀rọ̀ because intan pé ni èsì ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó kọ́kọ́ wá bọ́rọ̀ bá wá wá tọ́rọ̀ yìí ò wá jòkó bó ti yẹ kọ́rọ̀ ó ṣe jòkó ó ní èsì ọ̀rọ̀ náà ó ní yóò wá tẹ̀lé náà ti rí èsì ọ̀rọ̀ láàárọ̀ yìí so tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tó ti bẹ̀rẹ̀ tí àwọn tọ́rọ̀ páwọn ọmọjú káwọn sáà máa fi ọ̀rọ̀ da ọ̀rọ̀ rú lọ kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni tí ó bá fẹ́ mọ túnṣe náà máa dìde pé òkè ṣé ìdí bẹ́ẹ̀ dàrú ná ọ̀rọ̀ yìí sì ṣe náà ẹ wa náà ṣe wà àwọn gbàtà bá ti ń gbọ́ ìgbọ́kúgbọ́ ta ti ń rí ìsọkúsọ kò sí tàbí ṣùgbọ́n àtúnṣe gbọ́dọ̀ mọ bárú ọ̀rọ̀ bẹ́ẹ̀ aná láti bí ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ dídá màláíkà kálukú ti sọ̀rọ̀ ń pa ẹ̀ kálukú ti mẹ́nu kú àmọ́jẹ́rẹ́ tó bá jẹ́ ìyá alágídí tí yóò mọ̀ ju kó ni kò wá sọpẹ́ tó bá ti wá ń fagídí ṣe o àwọn tí yóò bá túnṣe náà sọ pé tí wọ́n fẹ́ mọ lágídí òru ẹ̀ ní ìmọ́júmọ́ yìí ó ní mo rí fídíò clip kékeré kan tí kàwúwá tún ti bọ́ta padà kàwúwá tún bẹ̀rẹ̀ kàwúwá ṣáà tún bẹ̀rẹ̀ ariwo kíyàn mọ́ gbé àìmọ̀kan kó gbé àìmọ̀kan rú àì kó wá fi àìmọ̀kan yẹn kó sì máa forúkọ ìmọ̀ pé fáwọn èèyàn meanwhile àìmọ̀kan tó dẹ̀ ọ ni so ọ̀rọ̀ tá ti kú tó ti mo rò pé ẹ̀kan ṣe ẹ̀bí tíra hàn bóyá bí àwọn tíra ìyá olómìdí dápadà wá tú àṣírí gbogbo bí ní ti wá so ìjẹ̀ká wá rí pé àdíìsì yìí mọ̀ fẹ́ sọ̀pọ́tì táwọn mọ̀ ń sọ ní bá ń gbé wá ẹ bá kóòtì àdíìsì ó táwọn sọ rèé ó bá tún kóòtì àyà Qur'an àyà wà márọ̀ mẹ́ta subhanallah inna wa inna ilayhi raji'un ẹ láti fi establish pé àní tó ń sọ ń gbà yẹn náà sẹ́ àní ilẹ̀ Yorùbá ti tàná kọ́ lè ní ìmọ̀ èní òjò àná mọ́ àná lóníkálukú kàn lè bọ́ ta wàá kàn sọ̀rọ̀ dẹ̀ sọ wàá dẹ̀ mọ́ lọ bẹ́ẹ̀ àná ni lórúkọ pé o ti sọ náà nìkan lè challenge àná nìyẹn àná ló lè lo wà ló ń kírù iṣẹ́ iná sí wà láàyò ń kírù ilẹ̀ tó mẹ́yì bọ́ ọ bá gba ilé yìí tó bá ti mọ̀ pé ìsọkúsọ lélẹ́yìí so adífì tó lọ mú wá ni àwọn bá ó kó ti hadith ó sọ bá dìtì ṣe jẹ́ fáwọn èèyàn ó ṣàlàyé bí tí hadith yẹn ti ń bọ̀ kí ní ìpìlẹ̀ hadith yẹn ó ṣàlàyé then ọ̀rọ̀ pàwà là ń dámọ̀ láìka má lo ìwà ìtekete ṣẹ́wọ̀n tẹ́mi sọ kí nìkan níjọ́ mo fẹ́ fún kan nú àwọn ilé tekete ilé sí náà ni gbogbo ìròyìn burúkú tọkùnrin yìí fi ìròyìn ayin àwọn sàhábì ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ìròyìn yìí orí ẹ̀ náà gbogbo wa ó pa àwọn sàhábì ànábì ó pè dẹ̀dẹ̀wò rẹ̀ ìwà dẹ̀dẹ̀wò rẹ̀ ọwọ́ rẹ̀ rẹ̀ láti ó gbà wọn sàbí ànábì amúdún láàsì ó ní eléketekete ni ìwà ìkékete ọwọ́ rẹ̀ ló wà ìwà ìkékete yẹn òun ló wù níbi ọ̀rọ̀ ilé níbi hadith tó kò tí a sì tú èkékete yẹn náà a tú láàárọ̀ iná bí even in láì tààlà ó pe àwọn sàbí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó pe wọn ní òpùrọ́ abu hurairah radiyallahu anhu ni ìwọ pa irọ́ eléyìí sọ yìí náà irọ́ lọ tó wá pa fáwọn tó o bá ti pa irọ́ mọ́ ẹnìkan ò ní rí ti ẹrù tó o bá ti ń pa irọ́ mọ́ ìmọ̀ tó o bá ti ń parọ́ mọ́ ìdájọ́ ẹ̀sìn tó o bá ti ń parọ́ àwọn sọ̀háàbà tó bá ti ń parọ́ ìdájọ́ Islam àwọn èèyàn náà sì máa jáì láti máa sọ pé irọ́ pa á sì máa dìbọ́n kiri ẹ̀ ọlọ́run ti ṣe ìwọ náà ni irú ọ̀rẹ́ yẹn jọ lójú rò pé àwọn èèyàn ojú àwọn èèyàn là ẹni tí mo ń sọ yìí ni kẹ́ lọ debunk àádì continue àti máa debunk yẹ ọ̀ǹtìlíjọ́ tó ò bá tó pa irọ́ mọ́ ọ̀ǹtìlíjọ́ tó ò bá tó yí òdodo ọ̀rọ̀ ọlọ́run níjọ́ tó ò bá tó yí padà mọ́ tó bá ti ń continue láti mọ yí òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba padà àwa náà sì mọ gbìyànjú láti mọ continue láti mọ establish pé bódodo ṣe ríre jàmá mùsùlùmí ẹ wo elétekete lọ mú hadith wa nínú hadith tó mú wá ká má ti sọ̀rọ̀ pa hadith yẹn nínú àdífì tó mú wá èyí tí wọ́n sọ nínú àdífì yẹn ni pé ọlọ́run ó dá àwọn màláíkà látara tẹ̀sìbíhù tí èèyàn bá ń ṣe ọlọ́run ó dá àwọn màláíkà ló wà ní àdìsí yẹn o eléje kéte wá fẹ́ lo àdìsí yẹn bí establish irọ́ tó ń pa ó wá ń sọ fún àwa pé ẹ̀rọ tó ń sọnù ní tó ń sọnù kọ́ òpùrọ́ ni ọ́ antakabza òpùrọ́ ni ọ́ irọ́ sì lọ́mọ ń pa níjọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní bí ọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ rẹ o fúnra ara ẹ ló sọ ẹnìkan kò tí sí ẹlẹ́nu ìwọ ló sọ fún ara ẹ pé ọlọ́run ò dá màláíkà mọ́ àwa lókù tá à ń dá màláíkà ọlọ́run ò dá màláíkà mọ́ bó ṣe sọ nìyẹn àwa lókù tá ń wọ́n kébì ló ń pa náà in tó jáde lọ mú wá sí ṣe tó wà ń bẹ̀ ni pé àwa là ń ọlọ́run ò mọ́ in tó wà ní tó ọba ló ń in tó wà ń so ti o lo etekete ni iwọ to pe amúrúnlá sí lẹ́tẹ̀kẹ́tẹ̀ so ori pe wọ ni eletekete. ìwọ tó o bá ti lè pe àwọn ẹni ọlọ́run níròyìn burúkú kan máa retí ẹ̀ yóò ṣẹlẹ̀ sí wọn náà ìwọ tí wọ́n lè máa pa àwọn sọ̀ádà náà ní létekete táwọn èyí sì ṣe létekete sọ́ọ́rí pé wọ́n lọ́wọ́ di létekete báyìí ọ̀pá irọ́ tán ó wá rí pé ìròyìn ò lọ mọ́ ó wá bẹ́ẹ̀ dọ́gbọ́n ó ti ń parọ́ yẹn ó ti yí ó kọ́kọ́ yí síbi àzikáàrù ó tún lọ yí nísìnyí ó tún lọ mú àdíìsì wá àdíìsì tí ó sọ̀pọ́ọ̀tì tó ń sọ irọ́ dẹ̀ ló ń pa fún àwọn èèyàn ìwọ náà dẹ̀ mọ̀ pé rọ́ọ̀lù ń pa ó wá bẹ́ẹ̀ fi ètekéte òfẹ́ gbé wọlé sórí pé létekéte ni ẹ́ ló fẹ́ pé tọ́pìkì gan èsì ọ̀rọ̀ fún elétekéte gan ló yẹ kó bá dígan sẹ̀ èsì ọ̀rọ̀ fún elétekéte torí kí mo ti sọ kíní gan pé àwọn ìwà afẹ́ fíròyìn ọ̀sán àbá ìtàbá ti lára yín ẹ̀yin náà lámọ̀ fíròyìn ìjọ tó wáyé ti wá dẹ̀dẹ̀wù rẹ̀ á fi dẹ̀dẹ̀wù rẹ̀ yìí náà qualify but níbi eléyìí tó ṣe yìí ètekéte ló fẹ́ ọlọ́run ọba ó dá kìí ṣe pé ọlọ́run ò dámọ́ àwa lókù ń dámọ́ láìka kò sí bẹ̀ pé ọlọ́run ò mọ́ lókù tá ń ìyẹn kọ́ ló wà so n tó wà ń bẹ̀ náà ni pé ọlọ́run ọba ní dámọ̀ láìka eléyìí tí wọ́n kọ́ fẹ̀ ta náà pé ni ọ. èyí ó sì jẹ́ káwọn èèyàn lè máa mọ̀ pé gbogbo kílèmù yẹn tó kílèmù yẹn náà á jẹ́ káwọn èèyàn mọ̀ pé tiẹ̀ ní gbogbo ẹ̀ torí pé ọlọ́run hadith tó kò tìrẹ a ní rúwìyà an na rajulan já ila rasulillah sallallahu alaihi wasallam faqalat tawallat anni duniya wa qallat dhatu yadi wo ìpìlẹ̀ hadith nìrẹ يعني بذلك أنه افتقر وقل ما بيده من المال فقال له صلى الله عليه وسلم فأين أنت من صلاة الملائكة وتزبيه الخلائق وبها يرزقون قال قلت وما هي يا رسول الله قال سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله مئة مرة ما بين طلوع الفجر إلى أن تصلي الصبح تعطيك الدنيا راغمة صاغرة وبتي وأنه كاملة يعني أي ويخلق الله عز وجل من كل كلمة كان ويخلق الله عز وجل wa yakhluqu Allahu azza wa jal ẹ lọ wo gbogbo ọ̀nà tí àdìsí yìí fi wá ẹ rí i pé kálukú bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ń fi tì sí so in tí wọ́n kọ́kọ́ gbé fún wa ni pé ọlọ́run ò dá màláìkà mọ́ so tó wá fẹ́ lo tó wá fẹ́ padà fẹ́ sá síbi àlàyé táwọn èèyàn ń ṣe wàá kọ́kọ́ kó jẹ pé ah mo ṣiṣọ́ ní o níbi pé mo sọ pé ò dá màláìkà mọ́ mo sì sọ wa sì sọ ní kó lọ́lọ́run ò dámọ̀ láyíká mọ́ kó wá ní àwa lókù tá à ń dámọ̀ láyíká ìwà ìkékéte lélẹ́yìí elétekéte ló dẹ̀ mọ́ ń ṣe báyìí ìwà ìkékéte dẹ̀ nìyẹn ẹ̀rí yóò sọ̀pọ́tì ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ yọ̀rọ̀ táwọn afá mọ́ sọ̀rọ̀ ibi hajjul andalusi alayhi rahmatullah ọmọ sábà sọ̀rọ̀ yìí dáadáa nígbà tó ní mísìlúhu mísìlú lùgọ̀ríkì bí kúlì máa mísìlú lọ́gọ́rí ìkì wọ́n náà àpèjúwe ilé ìjẹ́wò yìí àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ti tẹ̀rì sínú omi ni mísìlú lọ́gọ́rí ìkì ẹni tó ti tẹ̀rì sínú omi ni bí kúlì àhásà anything tó bá fíìlì báyìí tamasak òun náà ló máa dì mú anything tó bá fíìlì pé ó lè gbóhùn lọ sókè ẹni tó ti tẹ̀rì sínú omi tó wá ṣe tàbú tàbú kò dẹ̀ máa wẹ̀ kò sọ́pọ̀ mi tó bá ti ń ṣọwọ́ báyìí tó ń ṣọwọ́ báyìí tọ́wọ́ rẹ̀ bá ba nǹkan kan báyìí á di nǹkan kò bá àjórí ẹja lọ́wọ́ rẹ̀ bì mú orí ẹja tó bá yọ ọmọ lọ́wọ́ kò bá jẹ́ okùn lásán lórí rẹ̀ dìmú kò bá jẹ́ jí lọ́wọ́ rẹ̀ dìmú anything tọ́wọ́ rẹ̀ bá dìmú á sáré mú nǹkan náà bóyá nǹkan yẹn lè gbóhùn lọ sókè so àáfàá òpùrọ́ oore o wa yakhluqullahu azza wa jal hadith yẹn so ìyẹn ó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ náà pé hadith tó mú wá gan evidence against rẹ ni kò ń ṣe evidence tó support rẹ min ayyi wajihin min al torí pé tí wọ́n gbé kalẹ̀ tó sọ fún wa ó ní pé ọlọ́run ò dámà lá ìkà mọ́ ọ̀rọ̀ rẹ nìyẹn ọ̀rọ̀ ẹ nìyẹn ìgbà tó wá sọ yẹn tán ó wá ní àwa lókù tá ń dámà lá ìkà bó ṣe sọ nìyẹn bàbá wọn náà lókù tá ń dámà lá ìkà rẹ̀ tún ní mo tún wíyùn náà ẹ lọ rè gbé so àwọn èèyàn dẹ̀ gbé lóòótọ́ wọ́n dẹ̀ ṣàlàyé lọ ṣàlàyé bọ̀ so ó wá bẹ́ẹ̀ dé padà ọ̀rọ̀ yẹn ti wá kó everybody náà ti gbàgbé ẹ̀ ṣùgbọ́n tó bá lo wà adamant lórí irọ́ àwọn kan náà wà adamant láti lè establish fact ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun lẹni tó ń dá màláìka so jama musulumi so ká wá lo àdífì yìí kó wá ní ẹ̀ tó dípá nábì wá fún ẹni nímọ̀ràn pé máa ṣe àwọn àdìkáàrù tó bá ti wá ń ṣe wa yakhluqullahu azza wa jal ọlọ́run ó wàá ṣẹ̀dá ìyẹn ọkọ̀ kílẹ̀ mẹ́rin náà min kulli kalima níbi kẹ́lìmà kọ̀ọ̀kan tó bá ń sọ mẹ́lẹ́kẹ́n ọlọ́run ọba ó wàá yọ màláíkà yóò dá màláíkà látara rẹ̀ yusabbih tí ó ma ṣàfọ̀mọ́ fọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ma ṣàfọ̀mọ́ ní ládá nínú hadisi yìí gangan nínú hadisi yìí gangan èyí tó jáde ń bẹ̀ ni pé wa yakhluqullah ọlọ́run ọba ní dẹ̀dà àdìsí wọ́n náà lọ kóòtì rẹ̀ hadisi tó kóòtì ni ọlọ́run ọba ló ń dámọ̀ láìka ló wà ń bẹ̀ báwo ni wọ́n ti wá sọ fún wa pé ọlọ́run ò dáa mọ́ àwa ló kù tá ń da ó ti fẹ́ fi àdìsí sọ fún wa pé ọlọ́run ló dáa dá ìyẹn ọkọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ náà number one ẹlẹ́ẹ̀kejì jọmọ́ mùsùlùmí òdodo <laughs> ọlọ́mọdé àfúnwa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ aṣọ fún gbò jẹ́rí tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ̀rọ̀ wájú àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ káwọn dẹ̀dẹ̀wù rẹ̀ sì Islam ojú ti là lásìkò tá a wà yìí tó bá kọ̀nsídà àwọn mùsùlùmí òdodo tí wọ́n ti lọ rèé kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mímọ́ tọ́lọ́ sì ti ní kí ìmọ̀ yóò yé wọn àwọn wà tú palẹ̀ wọ́n tú wọ́n yànnà náà yọ kọ̀ọ̀kan wọ́n ti kálukú padà síbi tó wà ìyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ jàmá mùsùlùmí náà mẹ́lẹ́ẹ̀kejì òun wá ni pé ọ̀rọ̀ dídá màláíkà tẹ́nì yìí tẹ̀ wá ran kankan mọ́ yìí ah èyí tá àbá ti ẹ̀rọ pọ̀ bá wí ni pé tó bá mọ̀ padà yá náà ọmọ padà láwọ̀ èèyàn gan pàápàá àwọn màláìka àwọn náà tún dá àwa náà tó wáyé pẹ̀lú àwọn tó fẹ́ mọ́ lọ dìímú rẹ̀ ọ̀rẹ́ yẹ́ sí ẹ̀lá ẹ̀tọ́ ẹ̀rọ tún padà sọ yíò náà ipẹ́ ẹ̀wọ́ àwọn ọlọ́ǹkan kan ló dáwọ̀ èèyàn ìyẹn láyé tí kò tó wá sọ náà torí ọkọ̀ lè kó ti àdíìsì tó sọ yíò tó lámọ́lẹ̀ pẹ̀lẹ́gẹ̀dẹ̀ tí pé irú yẹ̀kùlùkù tó wà ń bẹ̀ nì ó wà máa lọ dìíyù náà mú tó yẹ pa ti túnṣì pé kò sọpọ́ọ̀tì rẹ yẹ̀kùlùkù lọ́wù ni àdíìsì tá a ti ẹ̀rọ pọ́ mú wa ọ̀tí ìmúyùn wa àwọn ọmọ kan mú wa máa ń retí kí aláti sọ àwọn ò da omi sórí ni omi tá a bá ti dà sórí yóò sàn sí gbogbo ara yóò sàn dẹ́sẹ̀ bóyá sì yẹ kó máa rí lọ́nu kan téèyàn kan á sọ ẹ wàá sọ tán ẹ̀ẹ́lẹ́ o máa sọ tiẹ̀ lọ irọ́ kò sí tó jọ ìwọ ìwọ bá ti bọ́ta ọyọ láti fún wọn lé sí ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ sì dáadáa gbogbo ẹ̀ yóò lè kú lẹ́ẹ̀kan náà àwọn pàwọn ọmọ lọ bíjì pẹ̀lú àwọn jẹ̀wẹ́wẹ́ kan àbáwọn ìmújọ́ pé òpùrọ́ làwọn náà káàkiri sọ́kàn parọ́ kiri ayé irú àwọn yìí kò sọ̀rọ̀ lọ́rọ̀ tiwọn náà jama mùsùlùmí hadith kan bẹnu sahih muslim hadith ló sì ní àlàáfíà ni ó wà ní sahih muslim hadith afáwa hudhaifa al-ghifari radiyallahu anhu àni sahabati ajma'in ó ló ní sami'tu rasulullahi sallallahu alaihi wasallam yaqul ó ní mo gbọ́ tàbí sallallahu alaihi wasallam sọ إذا مر بالنطفة ثنتان وأربعون ليلة بعث الله إليها ملكا إذا مر بالنطفة ó ní àtọ̀ ìtúbọ̀ àbí ọ̀rọ̀ àtọ̀ náà ó ní àtọ̀ spam tó jáde lára ọkùnrin tó papọ̀ mọ́ spam ara obìnrin tó wá lọ dó sínú àpòlùkẹ́ ó ní sintani wa arba'una ó ní tí 42 days tó bá ti kọjá lórí àtọ̀ yìí ba'athallahu ilayha malakan olólọ́run ọbó wà rán màláìkà sí fàṣọwárọ̀ ha màláìkà yìí ni yóò wá yàwòrán ọmọnìyàn àtọ̀ yìí yóò yàwòrán rẹ̀ wàkọ́lákọ̀ sámù àhà wàkọ́lákọ̀ sọ́rí báyìí ó ní màláìkà yìí kọ́lákọ̀ sámù àhà ó ní yóò wá dá ìgbọràn ó ní yóò dá ìgbọràn fún àtọ̀ wà bá sọ̀rọ̀ ha ó ní yóò dá ojú kọ́lákọ̀ <laughs> ó ní yóò dá ìríran fún wàjílda ha ó ní yóò dá àwọ̀ ní ó dá fún wà láàmà ha ẹran tí ó àbí bo egungun rẹ̀ ó ní ó dá wà ìzọ́mà ha egungun rẹ̀ tí àwọ̀ tí ẹran ó bò tí àwọ̀ wà bò náà òun náà ni yóò dá súnmọ́ kọ́lá ya rọ́bù yóò ṣẹ̀tún wá ní olúwa mi ò azakarun amúnfà mo ti wá dá báyìí ṣé akọ ni kí n ṣe ni àbí abo fàyẹ́kìdì rọ́bù kàmáṣá olúwa rẹ̀ ó wà dájọ́ tó bá fẹ́ kálákọ ni kálábo ni wàyẹ́kùtùbù mẹ́lẹ̀k màláìkà yìí eh, ajalu kí ni ìgbà tí ó lò láyé fàyẹ̀kúlù rọ́bù kama ṣá ọlọ́wọ́ wà sọ ìgbà tí ó bá lò láyé wọ̀yẹ́ túbùl malak malaka yóò wà kó kalẹ̀ sọmọ yẹ̀kúlù ya rọ́b rízikù yóò tún olúwa mi ò irú adísìkì rẹ̀ bó ni yóò ti tó fàyẹ̀kúlù rọ́bù kama ṣá olúwa rẹ̀ ó dájọ́ tó bá fẹ́ wọ̀yẹ́ túbùl malak malaka yóò kọ kalẹ̀ sọmọ yẹ̀kúrújú malaku bí sàhífà lẹ́yìn náà malaika yóò tún wá mú jáde fi yóò mú yìí jáde pẹ̀lú tí yóò mọ̀ bẹ́ lọ́wọ́ rẹ̀ fàlàyé zidu alama umir kò ní fi tọ́lọ́wọ́ bá ti pa láṣẹ nígbà tí ń bẹnu nínú yàrá wálá yẹnkùsù kò sì ní dìkù jàmáà wọ́n ní màláíkà ó ní ó dá gbogbo nǹkan yìí jàmáà mùsùlùmí tọ̀ àwa làwa tí wọ́n ń dá màláíkà báyìí àti màláíkà ní dá wa àbí ìfìmí ìtúre àdíìsì mí ìtúre tọ̀ táwa làwa ń dá màláíkà báyìí ni àbí màláíkà ló ń dá wa aláàbọ̀ ẹ̀kọ́ àtẹ́ntí ìmọ̀ ò bá yé níwà yóò àdìsí báyìí níwà ní tọ́ màláìkà kankan ló dọ́ọ̀mí ènìyàn ọlọ́run ọba wa ọlọ́run àmín ọlọ́run ọba kọ́ ló dọ́ọ̀mí ènìyàn kó wá ní màláìkà olódáyàn kọ́ wá ní kí ló dé kó wá mọ lọ rèé kóòtù àdìsí yẹn ti mọ̀ pé elétekéte tí ń bá ń wábo ní òsásí òní òmùrú ẹ̀ elétekéte tí ń bá ń wábi tí ó sásí oníṣègùn ìjàmọ́

inna lillahi wa inna hada jahal hada jahal jahal jahal jahal jahal فالعياذ بالله من الجهل اللهم إني أعوذ بك من الجهل فإن الجهل مهلكة ومقتلة والله أي مكان من قاني أي مكان سي من قاني so àdìsí mi sure o eléyìí nísìn ó láwọn màláíkà ní dáyàn ṣe jẹ́ tún wá wí ni pé àwọn èèyàn tún dá màláíkà mọ́ o àmín ọlọ́wọ́ ọbọ̀ tún déèyàn mọ́ o ṣe jẹ́ tún wá gbé kiri ni pé àwọn màláíkà olókùtàn déèyàn subhanallah subhanallah subhanallah ìsọkúsọ ọ̀rọ̀ yanyan àkídà kí àkídà oníkéyìn ó sọ pé àwa èèyàn là ń dá màláìka pọ́lọ́hùn ọbọ̀ ò dá ọ̀rọ̀ tó jìnà sí ìmọ̀ ni àti wá sọ àti wá parí ẹ̀ ọ̀tún wá lọ́ọ̀rẹ́ tún gbé jáde nítorí àdíìsì tó ọlọ́rọ̀ pọ̀ ká ó yẹ kí bá ti ẹ̀rọ pọ̀ òun ti ẹ̀rí àwọn èèyàn náà iṣẹ́ ìmọ̀ làwọn èèyàn jòkó tì láàárọ̀ iṣẹ́ ìmọ̀ ni wọ́n jòkó tì lọ́sàn àwa ti sọ kiri kan in uditum udina in uditum udina bẹ́ẹ̀ bá tilẹ̀ dé àwa náà padà wá bẹ́ẹ̀ bá fi lẹ́ dé láti mọ̀ fọn ìrọ́ká àwa náà sì mọ̀ padà dé fẹ́ mọ̀ establish tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ a ní fi yín lẹ̀ lọ́rùn kẹ wá mọ̀ polówó irọ́ kẹ mọ̀ polówó àìmọ̀ kan kẹ mọ̀ fi àkídà kákídà kẹ mọ̀ fi sórí ẹ̀mí wa kẹ wá mọ̀ gbé agbára tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kẹ tún wá fẹ́ mọ̀ gbákùú lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò dámọ̀ láyíkà mọ́ ẹ wo ẹ̀wò náfúyù yẹn ọlọ́wọ́ ká ní ò tiẹ̀ sí náfúyù yìí bẹ̀ ni ọ̀rọ̀ yóò bá mọ̀ tiẹ̀ máa dùn sọ àmọ́ mọ̀ gbé sábẹ́ ṣe àdùn ní bóyá mo rọ́ọ̀dù rẹ̀ rẹ̀ bóyá mo rọ́ọ̀dù rẹ̀ rẹ̀ làálàá yuridu kàdà wà làálàá yuridu kàdà wà làálàá yuridu kàdà a ń tó ń bọ̀ sí bọ́ sí bá a bá ń ṣe ìrántí ọlọ́run ọba tọ́bá lọ́lọ́run ọba ó mọ̀ wá dámà láìka pẹ̀lú ìrántí ọlọ́run àwọn hadith àtàwọn àyà alukur'an ó pọ̀ jàǹtìrẹrẹ tí ó tútù mọ ilé yìí fún wa tó wà ní alukur'an wa tí gbogbo wa sì jọ ń káà kí ló dé táàmù wá dáadáa pa irọ́ kí ló dé táàmù wá mọ́ mọ́ tákàn fẹ́ mọ́ bá ọ̀rọ̀ lódì jẹ́ in fact al-hafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah bàbá mẹ́ sọ̀rọ̀ tàbí bí àdífì iná àdákùn yujma'u khalquhu fi batni ummi arba'ina yawman nutfa bàbá wá débẹ̀ wá débi ìgbónà ó wá ní inú ajar ló sọ yòóyó ó ní litaswirihi màláìkà yóò wá yàwòrán ọmọnìyàn wa takhliqihi ọgbọ́lódólò wa takhliqihi wa kitabati ma yata'allaqu bihi وقال ابن حجر أيضا ابن حجر تواتوسمه ومعنى إسناد النفق للملك أنه يفعله بأمر الله pé ìtumọ̀ pé a ní kí màláíkà o mọ̀ fẹ́ mi sí èèyàn lára kí màláíkà ní ò lè dá ṣe والنفخ في الأصل إخراج ريح من جوف النافخ ليدخل في المنفوخ فيه والمراد بإسناد إلى الله تعالى أن يقول له كن فيكون ọlọ́wọ́ ọba ni ó sọ pé kẹ́mi ó máa dára yóò sì máa dára ọlọ́wọ́ ọba ni ó pàṣẹ amókàngbéṣẹ́ ní fún màláì tí ara pèjúwe takàlẹ̀ mú wá fọ́rọ̀ yìí kọ́lọ̀ ìtú lè clear dáadáa ẹwà àwọn ìjọba wa wọ́n jó lórí ẹni ká mọ̀ ní ah, president Muhammadu Buhari ò tún lóko tún ọ̀nà ṣe ó ọlọ́mọsá àforíjì wa ó jẹ́ pé irú ìlànà ni ìlànà alùsùnà wal jamaa níbi ìgbólórílẹ̀ ó ní ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn alùsùnà wal jamaa amájọ́ afẹ́ mú bẹ̀ ni pé bí president Muhammad Buhari hafizahullahu ta'ala wara'a wasaddada kùtọ́ ọlọ́mọsá àbáwá kún president wa lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n ṣe ń jẹ́ ìṣe ìjọba lé wa lórí kan wá ní ó dá ọ̀nà Lagos Ìbàdàn expressway abẹ́ ẹgbọ́dọ̀ parí ẹ̀kọ́ tó tó December àwọn parí àwọn wá sí ṣe parí ó dáàmọ́ pa a ní ah, Buhari ló ṣe ọ̀nà Lagos Ibadan expressway ẹ dákun ṣé òun ló wa katapila ṣé òun ló ń kó fílì sílẹ̀ ṣé òun ló ń mix sìmẹ́ǹtì ṣé òun ló ń mix ìyẹ̀pẹ̀ tó máa ń dà sí ti ṣé kí ni tiẹ̀ níbẹ̀ kọjá pé ó kàn pàṣẹ àmọ́dọ̀ bá láńsà fi jẹ́ sí ọ̀dọ̀ rẹ̀ nìyí walillahi al-masalul a'la ọlọ́run ọba ló wá ní àpèjúwe tó ga jùlọ ọlọ́run lè assign iṣẹ́ kan pé ìwọ báyìí ìwọ dó sáyè yìí ìwọ màláìkà báyìí ìwọ dó sáyè níbi tán bá ti ń ṣe ìrántí ọlọ́run ìwọ màláìkà báyìí ìwọ wà ń bẹ kò yí ṣe pé wà sọ pé àwọn èèyàn tí wọ́n wá ń bẹ̀ẹ̀bẹ̀ ni wọ́n ṣe ọlọ́run ọba wa subhanahu wa ta'ala oníṣe àpèjúwe tó ọlọ́run tún sì ga ju tìjọba tàbí wéyìí lọ àfitúrọ̀ yẹpẹ àti kíní àwọn tó pòpọ̀ àwọn bẹ́gà ni náà ẹ̀yẹpẹ àwọn ibi tó ti lọ kó àwọn kíní kan ni náà lágbájá àmọ́ ẹ̀dá tó lóun ọba máa ń dá òun gangan ni ó pàṣẹ ẹ jẹ́ fún wa lápèjúwe tàbá fẹ́ tẹ̀ láwọn ẹ̀rọ ìròrí kíro ìtẹ́lẹ̀ náà fi justify ọ̀rọ̀ tí ò bá ìmọ̀ lọ yìí ẹ jẹ́ fún wa lápèjúwe kan èmi tí ń sọ̀rọ̀ àtiwọ́ náà tó ń gbọ́ mi àti gbogbo ẹni tí ó bá padà mọ́ gbọ́ wa à ń di ọmọ nìyàn à ń sọ̀rọ̀ à ń di ọmọ nìyàn à ń gbọ́ ayú ẹ̀kọ́ ni ọmọnìyàn tá ń dì ìbò níbo láti wá àtọ̀ ni àtọ̀ yẹn àtọ̀ ìyá wa àti àtọ̀ bàbá wa méjèèjì wa papọ̀ méjèèjì papọ̀ tán spáàmù yí papọ̀ tán òun ló lo àrùbáyínà yawman ó di àrùbáyínà yawman ó ń di ẹ̀jẹ̀ àrùbáyínà yawman ó ń di ẹran ó ń di àrùbáyínà bó ṣe ń dín nìyẹn o bó ṣe ń chíǹjì tó ń chíǹjì kí nípìnlẹ̀ rẹ̀ àtọ̀ wa ló dira wa hey jama mùsùlùmí ǹjẹ́ kò tún ní dọ̀la kálá ìlẹ́kọ̀ọ́ kan tó wá dé kó ní ẹwọ́ ọlọ́nkan ní dáyàn èèyàn gan ní dára wọn tọ́bá ní kí ló dé ṣe bọ́kùnrin àtobìnrin ló ń fúnra wọn lóyún ó lọ́mọ nìyàn fi ń jáde kára nítorí pé wọ́n ní tàbá ti ń ṣe àzùkárù àwọn màláíkà wọ́n wà wá wọ́n mọ̀ ṣe báyìí wọ́n mọ̀ tọrọ àforíjì fún wa wọ́n mọ̀ ṣèkẹ́ fún wa káwá ní àzùkárù wa tá ṣe òun ló dá màláíkà subhanallah ó jẹ́ sábàbù táwọn màláíkà ó fi wádé kò lè dá nǹkan lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ó dá nǹkan rẹ̀ fún rẹ̀ ọlọ́run ọba subhanahu wa o ní ó dánk ọlọ́run yìí dùnú bí àdíìsì jẹ́ o a ti ń bọ̀ bí àdíìsì yẹn o àdíìsì ni gẹ́gẹ́ wà yakhluqullah ọlọ́run ó ọlọ́run ni ó dá yóò dá yóò dá ọlọ́run subhanahu wa sọ ọ̀rọ̀ tó jìnà sí ni lọ sọ ná fún yìí pé ọlọ́run ò dá mọ́ àwọn èèyàn là ń wa sùn láàfin bímọ táwa là ń dá èèyàn ṣé àwa àyẹn là ń dá èèyàn ara àwa la fún ìyàwó lóyún níyàwó fi lóyún ló fi bímọ ọkùnrin ló fi ń bímọ obìnrin ṣẹ́nu anybody gbà kó wá ní ẹ̀yẹ́ bá wa àwa la fún ìyàwó lóyún náà ẹ̀yà fún ìyàwó wa lóyún ló fi bímọ kẹwàá ní ẹ nítorí pé a ṣèrántí ọlọ́run àwọn màláìkà wa wá bẹ́ẹ̀ àtàrà bẹ́ẹ̀ àwọn aládá isra quran chapter seven olúwa subhanahu ta'ala olúwa ni wa qur'an alfajir inna qur'an alfajir kana mashuhuda. pàtàlọ́wọ́ bá ń sọ fún wa ní àti ìbẹ̀rẹ̀ ara ẹni pé akimi sọ́lá liduluki shamsi ila ghasaqil layl wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda ipe alukurani oní ìlànà bí akimi sọ́lá ma gbẹ̀rù dúró liduluki shamsi tí ó rùn bá ti yẹ tó ti dàgẹ̀rẹ̀ kúrò ní àtàrí ila ghasaqil layl wa qur'an àti tíjọ́ bí di àsìkò ghasaqil wa qur'an al alukurani náà tẹ́sì mọ̀ kí ní àsìkò al ó wá yẹnà àwọn kí ní àsìkò orun ló bí address àmọ́bẹ̀kọ́ labẹ́ lọ lẹ́nu ibi abẹ́ mú ni pé inna Qur'ana al dájúdájú alukurani tẹ́ ẹ bá ń ké alukurani tẹ́ ẹ bá ń ké ní àsìkò fajiri ní àsìkò àṣùbà káànà mọ̀ṣíhúdán alukurani táwọn màláíkà tí wọ́n wà bẹ̀ wá tẹ́tí gbọ́ tí wọ́n wà witness yẹn ni àwọn màláíkà wo màláíkà tún léyìlì wà màláíkà tún nahar màláíkàtù lẹ́yìnì wà màláíkàtù nahar àwọn màláíkà tí wọ́n ń ṣiṣẹ́ lóru àtàwọn màláíkà tí wọ́n ń ṣiṣẹ́ lọ́sàn wọ́n wà jọ pàdé mbẹ̀ wọ́n jọ wò pé ẹ́ eh, alukura ní alùfájàrí ni wọ́n ń ké yìí jàmá ìjẹ́ káwá mú bẹ́ẹ̀ káwá nítọ̀ ìgbò ṣe pé alukura ní alùfájàrí làwọn màláíkà wá witness yìí ní kùránì wa tá ń ké lálùfájàrí ni ó mọ dá màláíkà ní mọ́sálà yìí ẹ ti ṣàlàyé ti yín kálukú náà sì ti ṣàlàyé ti wọn èwo làbùrọ̀ tún máa lọ irọ́ lọ́rùn èwo làbùrọ̀ tún máa lọ irọ́ lọ́rùn irọ́ tẹ́ fẹ́ máa lọ lọ́rùn yìí jọ̀mọ́ kò rí bí wọ̀ kò rí bí gbà tẹ́ ẹ bá sinmi wàláì làzim àwọn èèyàn náà sinmi kódà bẹ́ẹ̀ bá sinmi ilẹ̀ Yorùbá yóò sinmi bẹ́ẹ̀ bá dákẹ́ à ń sọ̀sọ̀kúsọ ilẹ̀ Yorùbá yìí kò ní máa sí àwọn èèyàn tó bá ti rí kìnnìkan bá ti sọ lọ́wọ́ yìí báyìí nísìnyí ẹlẹ́gbẹ́ tí wọ́n gbé eh, àwọn àfáàbù sí ìjàkọ́ yìí ìjàkọ́ ìjàkọ́ àlàyé ọ̀rọ̀ nígbàtí ẹ̀kan bá lè sọ irọ́ àwọn ẹlòmínú ṣàlàyé tọ́ èyí jẹ́ a mọ́ sọ pé ah, ẹwọ̀ ẹ̀yà àfà ẹwọ̀ ẹ̀fí wọ́n lẹ́ mọ́ sọ̀rọ̀ lórí ọgá kálukú mọ́ sọ tiẹ̀ kálukú ń sọ tiẹ̀ látijọ́ ìní o amẹ́ni bá ti ń trespassì tí bá ti ń tasì àgẹ̀rẹ̀ ní kúrò níbi àwọn tó dúró tó jókòó inú ọ̀rọ̀ Islam aláyà àrífílẹ̀ lọ́rùn èèyàn kò ní mọ́ sọ fún apọ́lọ́wò dámà láìka mọ́ kó wá níyàn lókù tó ń dámà láìka kálukú ti wá sọ̀rọ̀ ó tún wá lọ tún gbéjáde padà pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run oníkálukú ló sì tún mọ́ tún àwọn àlàyé ṣe eléyìí ó jẹ́ ọ̀kan jama tẹwàá mọ́ tó wá parí lẹ́rìn jù tó sì bá nínú jẹ́ ó ní pé kàwú ti ń pariwo àdíìsì kan dọ̀yìfù ni àdíìsì kan wọ́n parọ́ rẹ̀ mọ́ nẹ́bì ẹ bá já béèrè lọ́wọ́ ọ̀gá pé àdíìsì eléyìí tẹ́wàá ń gbé kì í níbo làdíìsì ẹ̀ ń bò ló ti wá ṣábìbì ẹ̀ ń bẹnu sọ Bukhari èsì ní pé rọ̀ ṣe ń bẹnu sọ Muslim èsì ní pé rọ̀ ń bẹnu súnánù Abi Dawud èsì ní pé rọ̀ ń bẹnu súnánù Tirmidhi èsì ní pé rọ̀ ń bẹnu súnánù Nasa'i èsì ní pé irọ́ ń bẹnu Ibn Majah èsì ní pé irọ́ gbogbo kútùbù síta àdíìsì yìí bẹ̀ mọ̀kọ́ ló wà níbo lẹ ti rí mú wá ìbátàlàyé ẹ̀fáwọn èèyàn ẹlẹ́tàwọn èèyàn mọ̀ bí tí hadith yìí ti wá kí láwọn àfọ́ ní hadith kí ni wọ́n sọ ń pa hadith yìí tẹ́ẹ̀bà mọ̀ bá rú hadith yìí Al-Imam Al-Ghazali alayhi rahmatullah Ihya Ulumi Dini sire gbogbo wa náà la mọ àlàyé àwọn àfá lórí àwọn ahadithi tí bẹnu ẹ̀ àìmọ́ àwọn ahadithi tí ó lálàáfíà àwọn àdápa irọ́ hadith àdápa irọ́ mà nẹ́gbà Muhammad ó kúnnú tíra Ihya Ulumi Dini alimami Ghazali alayhi rahmatullah ẹni àdúrà tààtì sàdúrà ni wọ́n fún wọn nígbé tó in táwọn náà rò pé wọ́n lè ṣe wọ́n lè ṣe àmọ́ tíra ìyá olómìdì nínú tíra tó yẹ pé táwọn ẹmọ táwọn afá mi ò pè ní wọ́n ní kí ń jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ìyá olómìdì náà pé àmọ́ àkíkọ rẹ̀ ni pé ìmọ́tàtù olómìdì ṣe àmọ́ tó yẹ kọ́mọ̀ pé ní ìmọ́tàtù olómìdì torí àwọn àdífi irọ́ tó kún bẹ́ẹ̀ tó kú bẹ́ẹ̀ lẹ́yìn kan máa pè bẹ́ẹ̀ jọmọ́ àdífi irọ́ pọ́nbélé òun làbí ìdìtàn gbé káàkiri yìí ẹ bá sọ fún wọn pé tán bá lábíìfì kájá bíìfì rọ àbíìfì rọ gangan òlélẹ̀ àdìsí láti kálẹ̀ kan anna rajulan جاء إلى النبي صلى الله عليه وسلم فقالت تولت عني الدنيا وقلت ذات يدي فقال رسول الله صلى الله عليه وسلم فأين أنت من صلاة الملائكة وتصبيح الخلائق وبها يرزقون قال فقلت وماذا يا رسول الله قال قل سبحان الله بحمده سبحان الله العظيم أستغفر الله مئة مرة ما بين طلوع الفجر إلى أن تصلي الصبح تأتيك الدنيا راغمة صاغرة ويخلق الله ويخلق الله عز وجل من كل كلمة مالكا أو ملكا يسبح الله تعالى إلى يوم القيامة لك ثوابه لك ثوابه حديث هوني إن بعد أنه أفوني حديث بس ولا حديث أخرجه لمسكين في الدعوات من حديث ابن عمر وقال غريب من حديث مالك هو ولا أعرف له أصلا في حديث مالك ولا حديثي wọ́n máa ń sọ̀dọ̀ wọ́n máa ń nà sábẹ̀ sọ́dọ̀ mọ́lìkì ni àmọ́ wọn ò tiẹ̀ rí pìlẹ̀ fún nígbà ọ̀rọ̀ yìí nípa dìjítàlẹ̀ mọ́dọ̀ mọ́lìkì ni ó tiẹ̀ dà ṣe máa ní mú àtọ́ gbogbo ẹ̀ sọ̀híhù ni ẹ bá wa mú wá nu mú àtọ́ níbi tí ọ̀rọ̀ hadith yìí bá wà àdíìsì yẹ mú jáde nínú àtọ́ tí gbogbo ẹ̀ tó jẹ́ sọ̀híhù ẹ̀rì bá àdíìsì yóò sínú mú àtọ́ imam malik alayhi rahmatullah jama ọkànnù bákanáà ẹlẹ́ẹ̀kejì àdíìsì imam ibn hibban alayhi rahmatullah òun náà sọ̀rọ̀ ń pa hadithi wọ́n wá mú àwọn sanadu tí hadithi yìí bá dé wá ó dárúkọ ẹni kalifọ́dìlù júndí ó wá dárúkọ kéèyàn náà gbà látọ̀dọ̀ ishaq ibn ibrahim ishaq ibn ibrahim yìí ibn ibanu wá bẹ kọ́mẹ̀ntì lórí hadithi ó ní la ashuku ibn ibanu ní ó ní mi ò ní doubt annahu mawdu'un ala malik pé hadithi yìí wọ́n parọ́ rẹ̀ mọ́ malik ni wa ishaq ó ní ìṣẹ́ àkùtẹ́ ìṣìrí tó dákọ́nu sánàdù àdísì yẹn pọ́hùn ló gbọ́ látọ̀dọ̀ ọmọ látọ̀ ìṣàkìbí ìrẹ́yìn tó bá rí tó gbọ́ látọ̀dọ̀ Walidi al-Adani tí yìí wá ló gbọ́ Malik wọ́n ní a mọ̀ yìí munkarul hadith àdífì rẹ̀ àdífì tí mọ́ fi ń yapa sáwọn ẹni rẹ̀ ni o wọ́n ní ìfáàsì àdífì rẹ̀ <clears throat> ẹ̀rọ bínú ìyá àti alafiqat bil mawdu'at àwọn irọ́ ni ó pa yóò wá mọ́mọ̀ pa máwọn tó jẹ́ àwọn fiqat ta ló sọ̀rọ̀ yìí Ibn Hibban ẹ bá lọ yóò ní al-mawdu'at ẹ tún bọ́rọ̀ yìí mẹ́ al-mawdu'at ta wúyẹ lè bá dìsí ní tí ò ní jẹ́ mọ́wùdó nú ẹ o àmọ́jọ̀mọ́ mùsùlùmí bíyàn kan ó bá tiẹ̀ wá kó ti àdíìsì fún wa kò ní jẹ́ pẹ́rú ẹni tó ti gba àdíìsì Bukhari dídọ̀ yìí kò ní jẹ́ pé ẹni tó ti kọ̀ndẹ́mù Bukhari fún wa ẹni tó lè kọ̀ndẹ́mù Bukhari ti gbogbo ayé tẹ́wọ́ gbà ìwà lọ rẹ̀ mú àníṣẹ́ àníbẹ̀yàn bá ti tẹ̀rì sínú omi gbogbo tó bá fíìlì náà ni yóò máa dì mú ọ̀rọ̀ ní ti wó pé ah ọ̀rọ̀ tí mo mọ̀ sọ ìyá àṣìṣọ́ màrí àwọn alọ́rẹ̀ ń wá àdífi irọ́ àdífi irọ́ àdífi irọ́ olẹ́rẹ́ mọ́ fi justify irọ́ tí àmọ́bó pùrọ́ tí mọ́ rí náà nù tẹ́rí ìrùn pùrọ́ láyé tó bá ti pa irú ẹyọ kan láì tẹ́mọ́ tí ó mọ̀ sí yóò mọ̀ wá irọ́ míì wo lòun ó fi justify irọ́ tó ń pa kò bá jẹ́ pé ẹgbẹ̀rún irọ́ ni yóò pa àmọ́ àwọn ọmọ sọ fún yín pé ìwọ tó bá ti parọ́ ẹyọ kan ẹ̀pẹ́lẹ́ tó bá ti fẹ́ fúnra rẹ ní àpẹ́lẹ́ sáwọn ra múrò kan ìmọ̀ kọ bọ́ta pé ah, mo parọ́ nìyí ma wíwẹ̀ mọ́ wà ìmọ̀ kọ dákẹ́ síbẹ̀ káwọn tí ó bọ́ bọ́ yóò bọ́ wí kí gbogbo ẹ̀ rọra kú bẹ́ẹ̀ àmọ́ bọ́ta ó tún máa fi irọ́ mi justify irọ́ ah, àwọn èèyàn ó bọ́ta láti máa tún túnú àṣírí irọ́ tó fẹ́ máa fi justify irọ́ so hadith yẹn jẹ́mọ́ hadithun da'if àwọn mi sì gbà pé hadithun mawdu' hadith yẹn ò lálàáfíà jama àdíìsì tán ń gbé kiri o àdíìsì tí wọ́n ń gbé kí òun náà rèé kí wà la fẹ́ ṣe báyìí níbo la wá fẹ́ dúró sí báyìí àdíìsì tẹ́ lọ mú wá àdíìsì ní lálàáfíà so ọ̀rọ̀ yìí àwa kọ́là ń dámọ̀ láìka ọlọ́run ọba ní ń dámọ̀ láìka ìrántí ọlọ́run wa máa ń pè màláìka wá tẹ́ bá gbọ́ àyè tẹ́ ẹ bá ti rántí ọlọ́run a ti ṣàlàyé lè láìmọye ìgbà gbogbo ìjòkó tí wọ́n bá ti ń ṣèrántí ọlọ́run àwọn màláíkà ò kí ń jìnà síbẹ̀ òdodo nìyẹn so ẹni bá fẹ́ sọ̀rọ̀ tí ó bá ṣẹ̀rí àmú sọ fún wa pé níbi tán bá ti ń ṣèrántí ọlọ́run àwọn màláíkà mọ́ ń bẹ́ẹ̀ ẹnìkan kò ní takọ̀ níbi wọ́n bá ti ń ṣèrántí ọlọ́run àwọn màláíkà máa ń wà ń bẹ̀ àwa làábọ̀ máyà kùránì pé olúwa ti sọ fún wa pé wa qur'ana al-fajr inna qur'ana al-fajr kana mashhuda so ibi tán bá ti ń ṣèrántí ọlọ́run àwọn màláíkà wọ́n wà bẹ́ẹ̀ àwọn màláíkà wọ́n jòkó mẹ́ kódà anábùwà muhammad sallallahu alaihi wasallam anábi ni nazifu asnanakum anábi ni fa innaha turqul qur'an torí pé ẹnu qur'an fi ń gbà jáde ni nígbà tí ó túnmọ̀ yanjú ẹ̀ ó ní torí àwọn màláíkà kan àwọn màláíkà gan wọ́n mọ̀ ń wọ́n gbà eléyìí ni òkodoro ọ̀rọ̀ àmọ́ ká máa yí káwá torí pé aṣáàfẹ́ sọ tó strange aṣáàfẹ́ sọ tẹ́tí ò gbọ́rí aṣáàfẹ́ sọ táwọn èèyàn mọ̀ rí níjọ́ tí èèyàn bá ti rò pé òun ó mọ̀ sọ bẹ́ẹ̀ man fa'ala ma sha'a laqiya ma sa'a man fa'ala ma sha'a laqiya ma sa'a ẹ bá ti rò pé in tó bá wù mí mo lè ṣe tó in tí wọn náà bá rí fara rẹ̀ mọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì áyà kùránì jẹ́ tó wá kóòtù bó tẹwàá bá tẹ̀sọ́mù ẹwà mọ́rọ̀ mẹ́ta tọ́lọ́wọ́ bá sọ bá Muhammad ọlọ́wọ́ bá ẹ̀mọ́ tọ́lọ́wọ́ bá definitely anything táwọn màláìkà bá ṣe àbádùá kan la ṣe táwọn màláìkà fi wá wá ọlọ́run ọba ló kí wọ́n wá ọlọ́run ọba ní kí wọ́n wá <laughs> abẹ́lọ́wọ́ wa bí wa wa أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ẹgbẹ́ bá àti mọ́ ń sọ àwọn oníjà pẹ̀lẹ́ nìkan a sì bẹ́ nìkan kan jà gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí èsì ọ̀rọ̀ ó máa wá ìjọta bá ti ń rí ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ yóò máa tẹ̀lé ìjọ tí sọkúsọ ọ̀rọ̀ bá ti ń wá kò sáàyè nílẹ̀ Yorùbá yìí ká wá rò pé àwa kan la lè sọ èyí tá a bá sì ti sọ náà ní final ẹnìkan kan ò sì gbọ́dọ̀ yẹ̀ wá lọ́wọ́ wò ní tá a bá sọ wàláì kò sáyè rú ẹ̀ Islam ẹ̀sìn ọlọ́run ọba wa ní subhanahu wa ta'ala Islam ẹ̀sìn ọlọ́run ọba wa ní ọlọ́run ló sì ní Islam ẹ̀sìn yìí sì rèé kìí ṣe ti bàbá ẹnìkan kìí ṣe ti mọ̀lẹ́bí ẹnìkan gbogbo wa lájọ ní so ẹni tá a bá mọ sọ́npa ẹ̀ ẹ jẹ́ kó mọ ṣe déédéé kọ́ Allah kó ṣe déédéé kí lọ́lọ́run ọba wa sọ kí lànàbùwà Muhammad sọ kí làwọn sàhábà ridwanullahi alayhim kí ni wọ́n sọ ẹni bá ti rò pé òun fẹ́ máa sọ tóun fíìl nínú Islam ájò mọ̀ pé irọ́ kò sáàyè rẹ̀ ó lè sọ tó fíìl sọ tọ́lọ́run ọba wa subhanahu wa ta'ala tó bá fẹ́ ká máa sọ èyí tá ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó bá fẹ́ ká máa sọ gan fún rẹ̀ ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọlọ́lá nàbí tẹ́wò yẹn kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu rẹ̀ in huwa illa wahyun yuha kó já pé wáyí tá a bá fi ránṣẹ́ sí òun náà ni yóò máa sọ so ìwọ tí wọ́n náà bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Islam ìwọ náà má sọ̀rọ̀ fẹ́nu tiẹ̀ pọ́lọ́wọ́ bá lè gba nábì láàyè kí ìfẹ́nu tà nábì wọnú Islam ṣé ìfẹ́nu tiẹ̀ ni yóò wá wọlé ni ìtúwọ́n náà bá ti pé wọn náà ló kàn fíìlì bẹ́ẹ̀ táwọn èèyàn bá ti ṣàlàyé fún ọ jùlẹ̀ ẹ̀yà ipá lọ́run tiẹ̀ ni ọ̀ṣọ́ dandandandan ìwọ náà dájú lẹ̀ pé wẹ́ bóyá mo dẹ̀lé rán tí èèyàn máa ní ìtìhámù ra'ayi ìyẹn lè sọ̀rọ̀ gbà ní kékeré ọ̀rọ̀ tí mo sọ ìjẹ́ fíìkì àbí mi ni tí mo sọ àbí kò fẹ́ lọ ní ìwọ náà tiẹ̀ máa ní ìdáàtù sí tí wọ́n gan bá sọ fún rẹ̀ àmọ́ tí wọ́n bá ti pé gbogbo tó bá jà sọ òun náà ni hak máa retí pé àwọn ẹni tí ò bá gbà pé hak ló ń sọ àwọn náà wọ́n sì máa jáde láti máa ṣàlàyé pé eléyìí tó sọ́yà yín ìrọ̀lẹ́lẹ́ eléyìí tó sọ́yà yín òdodo ọ̀rọ̀ ni eléyìí abẹ́lọ́ subhanahu wa ta'ala kó mọ́ṣá fún wa ní ọ̀rọ̀ rẹ̀ mo rí àwọn èèyàn kan ẹnìkan ní why is it that you can't do without criticism hatred and bitterness full your, your heart toward your fellow muslim bẹ́ẹ̀ni yìí ṣe fíìlì ti ẹ̀ nìyẹn irú yín báyẹn mọ́ tó máa ń fa ni pé ẹ̀yin náà ta bá pàtẹ́ wá sí ìbẹ̀rù ọlọ́run ẹ̀yin wá gbọ́ tẹ́ bá ti rí àwọn tó máa ń kọ́mẹ̀tì báwọn àwọn gẹ́lẹ́ mọ́dá padà sí pé alábùkù ni wọn náà níjọ́ ta bá ń ṣe wá àṣìtọ̀ àárọ̀ ọ̀ ní wá ọ̀ ní rí yìí tàbá ṣe wá sí ìkómọ ọ̀ní wá ọ̀ní rí yìí tàbá ṣe wá sí bá ti ń kírun ọ̀ní wá ọ̀ní rí yìí ìjọ tàbá ti wá ń ṣèṣì ọ̀rọ̀ ọ̀wà wá ọ̀wà dé tán ọ̀wà mọ láàmọ̀jì èsì ọ̀rọ̀ lọ ìwọ lọ ọmọdún kan wá gbọ́ èsì ọ̀rọ̀ lọ ìwọ gẹ́gẹ́ alábòsí ìwọ gẹ́gẹ́ ló yẹ kán mú dáadáa torí nísìn lẹ́nu kódà lẹ́yìn ọdún yìí lẹ́nu pa aṣọdún tán ìdá aṣọdún níjọ Tuesday yìí lẹ́yìn ọdún yìí lẹ́ṣọ̀ tí mo ti ṣe tí ò nídìí tí òjọ méjì ọ̀rọ̀ yóò ti bẹ́ẹ̀ tó mẹ́rin àbí márùn-ún báyìí ọ mẹ́fà gan almost gbogbo ọjọ́ tó tẹ̀lé ọdún aṣọdún níjọ Tuesday ìjọ wednesday mo lọ sí lecture kan akíkọ̀ ìjọ wednesday ìjọ thursday tó tẹ̀lé ìjọ kẹta ọdún mo lọ lecture mi níjẹ̀bú òde public lecture àbí ọjọ́ àti lecture yẹn alọ rèé sọ̀rọ̀ tàwíìdì ibẹ̀ lẹ́kọ̀ọ́kan ò ọ̀rọ̀ ìjọ friday a ṣe khutba juma lẹ́yìn khutba juma lọ́dọ̀ tiwa àwọn tí wọ́n níjòkó question and answer a ṣe yíò náà ìwọ ọ̀sìn bí yóò ìjọ sátọ̀dẹ̀ àtúnwá sí ilẹ̀ prógámù kan ní èkó ń bí àwa sí lẹ́kṣọ́ mẹ́ náà ni ìjọ sátọ̀dẹ̀ tó lọ yìí náà àná sunday òde ìyàwó kan láwà àtúnlọ sí lẹ́kṣọ́ mẹ́ náà ni èmi monday àwa ń ṣe sí ọ̀rọ̀ ìwọ́dé ọlọ́ọ̀mọ̀jú èsì ọ̀rọ̀ lọ sọ́rí pé wọ́n gẹ́gẹ́ lóníjàmbá ìwọ ló yẹ ká sọ fún ọ pé èé ṣe tí ìwọ̀ yìí wá tá a bá pàtẹ́ wá sí àfijọ́ tá a bá ń ṣe èsì ọ̀rọ̀ tó yẹ́ bá tí àwọn tọ́mọ ń sọ pé ẹ̀mọ̀ jèsì ọ̀rọ̀ lọ àwọn ilé ẹ̀kẹ́ mọ̀ pé èyí sí tẹ́yìn ẹ̀mọ̀ dúkẹ́ wá gbọ́ èsì ọ̀rọ̀ lọ torí wà sí pọ̀ àti tafsirul Qur'an every Saturday àlàyé umdatul ahkam every Sunday arbauna nawawiya láàrin ọ̀sẹ̀ ó stop láàrin rọmọdọ́nù sígbà kan báyìí àtúnmọ̀ abẹ́ bẹ̀rẹ̀ padà gbàtà bá ti wọlé padà yìí àtúnmọ̀ ṣe yíhun padà gbogbo orú yíhun ìwọ ò ní wá gbọ́ yíhun tó bá ti wá dìgbèsì ọ̀rọ̀ ọ̀wà tó bá wá ọ̀wà mọ̀ fíìlì ọmọ fíìlì bákan pé ah, àbí wọ́n ń ṣe tí ò tọ́ ìwọ gan lọ ń ṣe tí ò tọ́ ìwọ lọ èyí máa ń gbọ́ wá sí àfijọ́ ìsì ọ̀rọ̀ ìwọ lọ yìí mọ́ gbọ́ mi àfijọ́ tán bá ti fẹ́ fún yàn létí ìwọ ni change attitude ẹ̀ mọ́ mọ́ wá mọ́jọ́ tá a bá ti ń ṣèṣì ọ̀rọ̀ kọ lè mọ́ mọ́ dàbí alábòsí mọ́ wá níjọ́ tá bá ti ń sọ yìí da tá ti ń sọ yìí tọrọ pòun ló dànù o tá ti ń sọ̀rọ̀ tawhid tá a ti ń sọ̀rọ̀ sunna tá a ti ń ṣe tafsirul Qur'an tá a ti tú umdatul ahkam ọ̀rọ̀ ìbádà ọ̀rọ̀ tọ̀hárọ̀ àwọn tí ó mọ̀ rí mẹ́nu sọ wá ní gbogbo àwọn àfáà sunna èmi kẹsọ̀ tèmi báyìí tèmi ló ti kéré jù o àwọn àfáà sunna káàkiri kèé ṣe pé criticize ìrìnà ń ṣe o bí wọ́n ti máa ṣe wá àti káàkiri nu ìjọ tọrọ bá ti ní ìdí èsì ọ̀rọ̀ òun náà làá fọ èsì rẹ̀ so ìwọ lọ níṣẹ́ mi àfikọ́ ọmọ wa gbọ́ èsì ọ̀rọ̀ ìwọ lọ èsì ìráyè kọ́mẹ́ǹtì àfijọ́ tí wọ́n bá ń ṣe èsì ọ̀rọ̀ àmọ́ tọ́ ọ̀bá ti fẹ́ mọ rí báyìí mọ́ àwọn ọjọ́ tá a bá ti ń ṣe wá sí ma wá nígbà bá ti tẹ̀fṣẹ́rù kọ every saturday mo invite wọn náà láti sinú every saturday lẹ́yìn fájírì ma wá tẹ̀fṣẹ́rù Qur'an Suratul Baqarah àti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ àti débi àyà one hundred and something báyìí ọ̀làdé ìwọ náà máa bọ̀ wàá máa gbọ́ níjọ́ sunday sunday amdatul ahkam ìwọ náà máa bọ̀ máa bọ̀ wàá máa gbọ́ in fact láìpẹ́ ìbá ibẹ̀ wọlé padà yìí àwọn máa ti gbọ́ lídé àábù wọlé padà inshàlá èyí ti ọ̀sẹ̀ tí ń bọ̀ bàbá wọlé tán táwọn ọmọdé padà á tún introduce àwọn dùrúsì míì fún wọn láwọn fájì lásùgbà pàápàá ìwọ náà ó lè já àárọ̀ dọ̀ thursday inshàlá láti fi sí ìwọ náà máa wà sọ́dọ̀ wá ti ń gbọ́ gbogbo orú yìí yóò lè mọ́ jẹ́ kọ́ mọ̀ pé èsì ọ̀rọ̀ nìkan kọ́ là mọ́ ṣe ṣùgbọ́n wọ ọ̀ èrí mi àfijọ́ èsì ọ̀rọ̀ ló jẹ́ kí wọn náà mọ̀ rò pé àbáwa náà sọ mi àfi èsì ọ̀rọ̀ àbáwá mọ̀ pé àwọn kàwú àtàwọn dẹ̀dẹ̀wò rẹ̀ àtàwọn elétekéte amọ̀páwọn tí wọn wọn ní jòkójòkó kan bí wọn bá ṣépè fún gbogbo tọ́lábí ayé wọn ò ṣépè báwọn alùsùn náà bí wọn bá parí ogbẹ́ nìkan lòpùrọ́ wọn ó parí ogbẹ́ nìkan lápàyàn bí wọn bá parọ́ mọ́ bí wọn àbú rà ó parọ́ mọ́ ibùdó tèmíà bí wọn parọ́ mọ́ ibùdó tèmíà ó parọ́ mọ́ Muhammad ìdí àkọ́dà mọ́ mọ̀ kan nù wọn òun ò lè gbogbo póòsì rẹ̀ láyé wàhábíyà o alùsùnà o sálàfí o kìíní kan ariwo tí mo ń pa kí ẹ̀yin lẹ̀ ń ṣe nǹkan míì àbíkẹ́ yóò mọ ẹran tàwọn alùsùnà ẹ̀yin lẹ̀ ṣe nǹkan míì àbíkẹ́ mọ pariwo ibùn tèmíà ẹ̀yin lẹ̀ ṣe nǹkan míì àbíkẹ́ mọ pariwo Abu Hurairah radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in àmọ́ àwọn alùsùnà wal jama'a wọ́n níjòkó wọ́n ní jòkó hadith wọ́n ní jòkó tafsir wọ́n ní jòkó ìjòkó ìmọ̀ lọ́lọ́kan òjọ̀ kan lọ́lọ́kan òjọ̀ kan àmọ́jọ́tẹ́ yìí náà bẹ́ẹ̀ bá sáà ti ní alẹ́ mọ̀ parọ́ náà ni àwọn ahlu sunnah wal jamaa wọ́n wà nílé fún yín láti lè mọ tú àṣírí àṣírí rọ bí iznillahi ta'ala ibi ni àádùn sí àwa ń bẹ olúwa wa à ń bẹ ọlọ́run bá wa ta'ala kí ó mọ́ ṣàṣe àlékún ìmọ̀ àti àlékún àti àlékún dáadáa ọlọ́mọ sáàṣì fún ẹnìkọ̀ọ̀kan eléyìí yóò lè mọ jẹ́ kẹ́ mọ̀ pé èsì ọ̀rọ̀ olè lọ relegation lópin ìgbà tí ẹ bá ti ń sọ torí àríkè ẹgbẹ́ náà ni pé ẹ fẹ́ mú oníkálukú lọ́wọ́ dání kó wá púpẹ́ yìí nìkan sọ ẹnìkan ò lè mú ẹnìkan lọ́wọ́ dání fẹ́nìkan bẹ́yìn bá ti ń sọ tí yín tẹ́ ń wú ikú yìí àwọn ọmọ tó ṣe bẹ́ẹ̀ bá ti wú ikú yìí mọ́ tẹ̀kàn yanjú ara yín lọ lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ló mọ sọ ti wá lọ náà àwọn mùsùlùmí ó sì mọ tẹ́tí wọ́n mọ gbọ́ tán bá sì ti ródodo wọ́n mọ píkì òdodo wọ́n mọ múlò amẹ́yìn òní mọ takọ alùsùn náà kẹrù páwọn yóò wá mọ wọ́n mọ <clears throat>